bàbá ṣé ó wà lára ẹ̀. young boys o. You are useless people Like People are living in peace. You want to cause problems. Say the Yoruba nation. You are you are mad. And go to another one wọ́n máa bọ̀ ní inú lọ́dọ̀ à. ó wà lára ilé oúnjẹ wà lápá ilé. ó wà lọ́wọ́ lára ilé náà sí sí sí náà. ìgbàdí wà gbẹ wà. àlàyé yóò di ẹ lóòótọ́. ó dèdè ó dèdè. ìdèdè kò jẹ́ àbí. lọ́wọ́ ẹ sókè ọwọ́ ilé ti kọ́tọ́ débi kí n fi lè rájà. ó wà bẹ́ẹ̀ kò sí. ó yọ àjò yọ one by one. Okay, another one. See another one. He plenty for the body. Oh yeah, you Remain one. You want one? Ẹja mọ bọ̀ wá ká gbé. Yóò yóò fún ara ẹ̀. Wọ́n mẹ́ta ṣáàjì all of them o. Ẹ this juju he help you ẹ ọ he help you. kámọ̀ ẹ tíya kárí ọ̀kámọ̀ wẹ̀ wẹ́ẹ̀ yọ̀kámọ̀ wẹ́ẹ̀ yọ̀kámọ̀. bí àdá sadi Ibrahim. kárí ọ̀kámọ̀. No, just you remove only white. I mean, now. Oh, no, one, oh, where, are where you are coming? This one coming. This one, I'm the chap. ó yà gbalẹ̀ ká wò wò ẹ̀. ó kà dẹ̀ rúurú kò kò síṣẹ́ gbogbo àtàwọn tó kó sára kò síṣẹ́ ó yẹ kó ti fly ni. ó yà ọkọ tẹ disappear. ó ti disappear. wey you na this one accept to be at this side. ẹrù ìyá wọn pé kò lẹ́yìn lọ́rùn kò síṣẹ́. ìjọba jẹ́ òògùn lọ àwọn oníkankan lára ṣùgbọ́n ìjọba jókòó lọ. ìmẹ̀dẹ́ ìbẹ̀dà pọ̀ kẹ́tọ́ sí ìnáwó. Oh. Ah, ah. for the boot sef they will tight they will they will tight as if they will tight for the boot. ọ̀gá fóònù mi àgì ni fóònù mi àgì látàrọ̀ mo ti rí rẹ́kọ̀dù látàrọ̀ ó àgì ni mo máa sẹ́ǹdì ẹ̀.